kábíyèsí olódùmarè ọlọ́run tó ní gbogbo àgbáyé <laughs> ǹlẹ́ o ọba mi àláò ràbí ọlọ́run tí gbogbo ayé fara tì tí ò fara tó ń kó àkọ́dá ni ọ́ aṣẹ̀dá ni ọ́ gbangba wálẹ̀ òkodoro ọ̀rọ̀ ọlọ́run tí gbogbo ayé ń bọ ní gbogbo ìgbà awé <laughs> fúnni ká tó dá ní àgbà tó kọjá ìjàkadì lóko rẹ̀ ìwọ náà lọ́lọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ àwọn kan tó pè ọ́ ní ìjìnlẹ̀ ìfẹ́ arógundádé arógunyọ̀ arógun máṣojú ọ̀bánilálejò wà ń tó nílé ọjẹ òfin jàǹràn jẹ́ngún èṣù mọ́lẹ̀ arógba aṣọ arógọ́rùn aṣọ arẹ́gbẹ̀lẹ́gbẹ̀ aṣọ tí ò ní débì kan rárá ìwọ lolókìkí àárọ̀ ọ̀sán òru ìdájẹ́ àti gbogbo ìgbà ọ̀ràn mọ níṣẹ́ fàyàtì ọ̀ràn ni lógun ṣáájú ẹni dógun ọba mi àpátápàrà òkè kan ràbàtà tí gbogbo ayé ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń fara tì tí ò sì fara tó ń kó. orúkọ rẹ̀ dùn lẹ́nu mi ó ju nǹkan míì lọ torí pé ìwọ lòun fún mi lọ́gbọ́n ìwọ lòun fún mi nímọ̀ tó sì ń fún mi lóye ọlọ́gbọ́n tí fọlọ́gbọ́n lọ́gbọ́n ni ọ́ olódùmarè ìwọ lonímọ̀ tí fónímọ̀ nímọ̀ aláàánú ti pé káláàánú ọmọ àṣàánú ọ̀dájú tún lóókọ rẹ̀ jẹ́ ọ̀pá kan là kan gbé kan sókè gbé kan sọ̀kalẹ̀ jẹ́ kíkan mọ̀ pé wọ́n lọ lọ́hùn hmm, ó pé kíkan dúdú kíkan pupa kíkan funfun kíkan ṣe bẹ́ẹ̀ kó yàyàn rí kábíyèsí rẹ̀ olódùmarè ìwọ rèé amúni afúnni aṣeni awáni akẹ́ni agẹni arẹ́ni anani atoni atọ́ni àá àkàwé rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ọkọjà kà sí nǹkan ee ta la lè fi ọ́ wé nínú ọba ta ló lè ṣàkàwé ológo jùlọ èmi ò rí àkàwé Jésù nínú ayé àkàwé rẹ̀ ò sí lọ́rùn o tó tó ọba <laughs> ọlọ́run tí ń gbẹ́nu àwọn mùsùlùmí wọn ní bisimilahi rahamoni rahim alihamdulilahi robili alamin rahamoni rahim mauliki yaumidi iyaka na habudu wa iyaka na istahim idina sirata alimustakim sirata aladina alamta alihim gaali mongolbi alihim wala dọ́ọ̀lì àmì ọdọdọ àwọn bàá mi àá. Ah, ah akítímọ́lẹ̀ ní ṣàwọ wọn nílé olúfà àgbọ̀nùmọ̀ràn ní ṣàwọn nílé ajérò adíyá fún bàbá àwọn Ọ̀rúnmìlà nígbà tí bàbá ń ti kọ̀lé ọ̀run bọ̀ wálé ayé wọ́n ní bàbá ilé ayé tó ń lọ yìí àwọn ọ̀tá ń bẹ lójú ọ̀nà ó ní bàbá jẹ́ bíi tòun ni ìgbà ọkọ́ ìgbà àdá wọ́n ń bò kì ṣọ̀tẹ̀ òkè ọjẹ́ òkè òun òkè ni ó sì rẹ́yìn gógó wọn yìí <laughs> ẹ bá sì wọnú bíbélì òun náà ní bẹ lẹ́nu àwọn kìrìsìtẹ́nì tí wọ́n fi ń sọ wípé tí olúwa ọlọ́run wà ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ ó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun sì bẹ́ kalẹ̀ lórí ìṣàn omi olódùmarè ni ọba mi tó jẹ́ wípé ní gbogbo ìgbà nàánú ara mi a máa ṣe mí pé bò ní ṣe sin ọlọ́run yìí tán wáyé ẹ kú lẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nílẹ̀ yìí àti lókè òkun apọ́nbẹ́pọ̀ rẹ́pìsẹ́ńtà yín ló tún dé yìí Samuel olúbáyọ̀ ọlámídé ọmọ mr ògúnlékè ọmọ olúwakẹ́mi àdùkẹ́ ojúlówó ọmọ ìyẹlẹjà tó dolóògbé nígboro ìlú ìdèrè ìlú ìdẹ̀ra hmm. ọmọ ayélogún ni mí ọmọ òkè ìdèrè lọ́gbọ̀n ọmọ àyíkúgbà yí ọ̀gbọ̀n ọmọ ayé gbèrègbèrè káti òde ọmọ bóun rókè ìdèrè kọ ọmọpẹ ìgbóngbó lọ́wọ́ igi gbóngbó ńlá fi mọlé ọba ọmọ lọtàn kí n tó lọ lókè ìdèrè wọn nítorí kíni ó ní nítorí kọlọlọ ọmọ bàá pọlọmọ ọmọ ọlọ́lọ́ báyìí náà ló lọ́sàn alágbàlọ́ ló èmi a máa jẹ́ kó yé yín pé ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ ọ̀pọ̀lọ́run ọba mi ló dídì fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọ mí di ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè káfàtà ní tìlé èmi lọ́mọ àfèdèfọ́gbọ́n gbèdè lọ́wọ́ lédè tó lédè tí ò lè fèdè kọ́ èdè wá èdè sọ́hun tó ń pèdè ń fi gbogbo èdè tó níhun náà wá èdè káàkiri lọ́wọ́ ọba èdè tó lè fèdè ṣẹ̀dá èdè kí gbogbo kédèkéde bá lè mọ̀ pé iṣẹ́ ń bẹ nínú èdè pípé tó yéni yé kékeré di araba bá àwọn èdè káyàbáyàbá ojo <laughs> pátápátá pátápátá kókò ló bàtáyà pátápátá apàpàtà dórí àpáta fẹ́ràn kátàpàtà sẹ́nu ó jẹran kátà tó sì lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọpẹ́lọpẹ́ onípàtà ọlọ́run ọba mi Èdùmàrè ni kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá káyàwá ẹ bá ń wó mi ẹ bá ń wó mi <laughs> lábala lábala ètò a sì ṣe lábala lábala máa ṣàánú rẹ̀ mẹ́ni ṣé nípa tí mo bẹ̀wà láwọn èèyàn sọ pé màmá mo ní o lọ́la mẹ́dókítà lámìdán wọ́n ní kò ní ṣe bẹ́ẹ̀ kò ní pé mo ní à ọmọ mi bá nìkan gbogbo ẹ̀yin tá a ṣì fẹ́ mú ìyàwó yín wá nògiri oko a ṣì wà láàyè àgbà àwọn èèyàn akọ mi náà ń bẹ̀ ń bí. Hmm, hmm, ẹlẹ́rìn ọ̀yá ni ní gbogbo ìgbà tí bàbá ń bọ̀ ń bàbá rò ṣùṣùṣù pé à ọlọ́run jẹ́ kémi náà lè báwọn èèyàn lágbo. pàmàrọrùn ẹlẹbẹ wọn sìnkú kalẹ̀ yìí <laughs> ẹ mo ṣe kí mo pọ mo wè mo rọbọ mo ní họ́ọ̀dù mo ní mo gba skiyaski ní skiyaski yaga yaski entertain refreshing and tantalizing. <laughs> ẹ wò ó lóòkà gbogbo àwọn tájọ máa ṣètò lónìí ń bẹ nílé agbára hmm, ń bẹ nílé bẹ́ẹ̀ sì rèé ẹ̀ àná olúwapọ̀ ń bẹ lókè lọ́hùn-ún Emmanuel Ọbáyẹ̀lú náà ní ń gbé wa ní inú ilé agbára lọ́hùn-ún tó ń pòṣẹ́ pọ̀ Káyọ̀dé Pàmílẹ́rìn hmm, àti Emmanuel Solomon àwọn ni wọ́n kó gbogbo àwọn kámẹ́rà àwọn afẹ̀rọ àwọn ẹ̀rọ ìyàwòrán ìtẹ́ ọkọ̀ sí wa lójú Felix Akínjàgúlà náà ni ó ń ṣe bẹ́ẹ̀ tó ń gbé wa sáfẹ́fẹ́ lórúkọ gbogbo àwọn akẹgbẹ́ mi pátápátá náà ni mò ń sọ pé ẹ lé o ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún bí n bá padà dé ká máa tẹ̀síwájú mo ń lọ mò ń bọ̀ pẹ̀lú oníṣẹ́ ni o ìwọ ló níṣẹ́ orin dókítà Ọlámídé mo sọ pé ẹ lọ wò ní <laughs> ẹ lọ wò ní YouTube gbogbo ẹ̀yin tẹ́ ń pè yín pé agbolale ríra agbolale ríra YouTube ń bẹ ní YouTube ń bẹ ní gbogbo platform tí wọ́n ti ń gbọ́ orin pátápátá àti oníṣẹ́ o àti wọ́n ni o àti àánú ayéṣemí o àti kí ni kí tún ni <laughs> ó pọ̀ dáadáa ń bẹ̀ ẹ rí dókítà Ọlámídé ẹ wọ ẹyẹ ní dókè lọ́hùn mo ń lọ mo ń bọ̀ n ò tí ì dé. ó níṣẹ́ ìwọ ló ń ṣiṣẹ́ Ẹlẹ́dùnwá tó ń darí ayé mi ò jàre máa báṣẹ́ rẹ̀. ìwọ ló ń ṣiṣẹ́ Ẹlẹ́dùwà tó darí tó ń darí ayé mi jàre máa bá ṣẹlẹ̀ lọ. ìwọ ni olúwa èyí ni orúkọ rẹ àwọn kan sọ wípé ó ti tán bàbá mi sọ wípé.

ó dójú tẹ lẹ́gàn ayé mi ò dọ̀rẹ́ máa bá ṣẹ̀rẹ̀ lọ. ìwọ ló níṣẹ́ ìwọ ló ń ṣiṣẹ́ Ẹlẹ́dùwà tó ń darí ayé mi ò dọ̀rẹ́ máa bá ṣẹ̀rẹ̀ lọ. ìwọ ló níṣẹ́ ìwọ ló ń ṣiṣẹ́ Ẹlẹ́dùwà tó ń darí ayé mi ò dọ̀rẹ́ máa bá ṣẹ̀rẹ̀ lọ. Ẹlẹ́dùwà tó ń darí ayé mi bá sọ̀rọ̀ Elédùà tó ń darí ayé mi jàre máa bá sọ̀rọ̀ kábíyèsí Elédùmarè àtún ti dé náà nù ah! ọlágbára pọ̀ bó ṣe máa lọ lónìí máa ń gbọ́ tínírín tààrà tààrà tààrà òní máa lágbára òní máa lékenkà òní máa pọ̀ ńlẹ̀bi yẹpẹ̀ ẹ má fọ́ èmi ọmọ afèdè fọgbọ́n gbèdè lọ́wọ́ elédè tí ó lè fèdè ṣùgbọ́n tí ò lè fèdè kọ́ èdè wá èdè sọ́n tó ń pèdè ń fi gbogbo èdè tó níhùn náà wá èdè káàkiri lọ́wọ́ ọba èdè tó lè fèdè ṣẹ̀dá èdè kí gbogbo kédèkéde bá a lè mọ̀ pé iṣẹ́ ń bẹ nínú èdè pípè tó yé ni yé kékeré gédé araba pa ba àwọn èdè má fọ́ <laughs> tára àlejò mi fún tòní tẹ́ ẹ bá wẹ̀gbẹ́ ọ̀tún báyìí tẹ́ ẹ wẹ̀gbẹ́ òsì báyìí ẹ ẹ létí ìrí nǹkan kan dókítà lẹ́ẹ̀ mọ̀ rí àmọ́ kó tó di wípé àtẹ̀wájú ìyún fàlejò mi hàn gbogbo ẹ̀yin tí ẹlẹ́bùn ẹ wá kọ́ ẹ̀bùn ẹ wá kọ́ bá a ṣe ń lo ẹ̀bùn ẹ wá kọ́ bí èèyàn ṣe rán bíìsì tí ènìyàn lè lo whatsapp tí ènìyàn kálọ̀wọ̀ sànù mi dókítà ẹ irú ọmọ mi wá rí báyìí ọmọ lábí èrè ẹjọ́ lábí ẹ̀bí èmi náà kọ́kọ́ lọ́wọ́n dákun kọ́ sàánú ni àtàlà àlejò mi fún tòní àlejò mi fún tòní òun ni ṣé kí n pọ̀n afọ́n fèrè hmm, afọ́n fèrè tàbí kí n pọ̀n ní afọ́n dùrù àbí ìwọ̀n ẹ̀tẹ́ dùrù ní eléyìí tí wọ́n tẹ̀ kí lápè sáàsì báyìí ní saxophonist báyìí ọlọ́run ẹ bá wa wá Yorùbá fún <laughs> fèrè ẹjẹ máa pè ní fèrè náà àwa wá Yorùbá fún nígbà tí wọ́n bá ti dé àwọn ni wọ́n ń pọ̀ nǹkan wọn wọ́n mọ̀ Yorùbá ẹ̀ olúfẹ́mi sax wọ́n ti jẹ́ èèyàn kan tó jẹ́ wípé gbogbo yín lẹ́mọ̀ ọ̀ká àfà bóò ló ṣe rí kíní kankan a máa ń rí a máa ń rí gbà a máa ń rí láwọ̀ a máa ń rí nkòkò bàbá àṣàṣàn àmọ́ lónìí ẹ rí lórí ètò yìí a wà fọ̀rọ̀ jomi tó rọrùn àmọ́ a kọ orin o lónìí tá a wà yìí olúfẹ́mi stars ẹ bá mi kí gbogbo àwọn aráalé. ẹ̀yin aráalé ẹ̀yin èèyàn tèmi ẹ hmm. ṣé o hmm. ọmọ yín olólùfẹ́ yín àbúrò yín ló wà lórí ètò hmm. olúfẹ́mi stars ní orúkọ ti tèmi a kú ọdún tuntun. ẹ kí ni kó tó di pa bọ́ sórí kí ni orúkọ yín ní ràbáàjì gan ní sàn-án-sàn ní skunkẹ́lẹ́ tòótọ́ ní tọ̀tọ̀rí tọ̀tọ̀rí ní fìrìgìdì fìhín. olúwaṣọ̀nà samuel olúwafẹ́mi. olúwaṣọ̀nà samuel Ah, àti ẹ̀jọ̀ ń jókòó ẹ̀ torí ọlọ́run torí ọlọ́run <laughs> olùwàfẹ́yìn ah, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ kí n kọ́kọ́ kí màmá tí wọ́n ń tọ́jú yín ẹ bá ń kọ́kọ́ kí wọn torí ngbà mo rójú yín ní last year ojú yín ò fi bẹ́ẹ̀ dán tó yìí àmọ́ lélẹ̀ báyìí ní ojú yín ti ń dán sí i ó yà ní pé ẹ ti ń lo ìpara tí a máa ń lò so ó ti ń ẹ ti ń kópa sí ìyàtọ̀ ẹ bá ń kí màmá. Ah, mo kí olólùfẹ́ mi o hmm. ìyàwó mi kan ṣoṣo. tí ò ní pé méjì wọn ò bí ìyàn dá. Christiana Modúpẹ́olúwa ah. olúwa sọ̀rọ̀. Ah. ó dẹ̀ ń ṣe wíwá kan wá kan ó ń ṣe wíwá kan wá kan ẹ ẹ ṣé ẹ̀yin náà ti ń rí báyìí dókítà Ọlámídé kí ló dé ìwọ náà lọ wá kan kó máa sọ pé mo dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi o um, ah, kò tiẹ̀ tí ìlú kan torí Ọlọ́run. <laughs> hálà ẹ̀yà bẹ̀rẹ̀ ní rabaji gan yóò tó gbà wò tẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ká máa fọn fèrè yìí àmọ́ kó tó di ìgbà náà ẹ fi fèrè ohun ẹ fi kí àwọn aráalé kí wọ́n lè mọ̀ pé ẹ ti dé. ọdún ọdún yíyá ọdún ọdún yíyá mi rìn gidi. Eh. wọ́n tún bá àkí ẹ̀ wọ́n bá àkí ẹ̀ eh, kí ìtẹ̀lù yẹn yọ̀bẹ̀ jẹ́ gbéra bíi padlock eh, oní kọlọ́wọ́ sànù mi. olùkọ́ni sáàtì ẹjọ́ wa bẹ̀rẹ̀ ní rabaji gan yóò tó bí ọdún mélòó tẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní fún ah. fèrè yìí. òjò ti ń pa ní bọ́jọ́ tipẹ́ o. Hmm, hmm. ah. ẹ̀yin náà má rìn inú òjò mọ́ má rìn ní òjò mọ́. Ah, ó ṣe díẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ pẹ̀rẹ̀ pẹ̀lú trumpet. trumpet ní ọdún 1998. ẹ bá bínú 1998 ti ayé jésù àbí eléyìí tá a wà yìí. Ah, ayé tá a wà yìí náà ni 1998 ok lọ́yọ̀ lẹ́rùn. ní kété bá ṣe parí secondary school ìwé ìwé ìkẹwàá. ìwé ok ìwé gíga. ìwé ìkẹwàá ìwé ìkẹwàá bá ṣe parí ẹ̀ abẹ̀rẹ̀ trumpet tá a dẹ̀ ṣe títí títí tá a fi wá wọ ilé ìwé yunifásitì. nígbà tá à ń ṣe trumpeter yẹn ten ten for trumpet ten for trumpet àwọn ọmọ tí wọ́n máa ń wá bó ṣe máa ń pọ̀ torí wọ́n sọ fún mi gbà yẹn àgbà tí mo kọ́kọ́ gbọ́rọ̀ yìí lọ́wọ́ lọ́dọ̀ màmá ayayayayayaya màmí màmí ya olúwaṣọnà ọkọ mi tó ń wò wọn àgbà tó ń blame trumpet nǹkan wà lágbára ṣé làwọn obìnrin máa ń pọ̀ báyìí ní ọkọ̀ wò lẹ sí manova ń gbà ní àbí. ẹni tọ́lọ̀ ń bá yọ ló yọ ló kó yọ nínú ewu hmm. torí ewu ewu wá díẹ̀. ewu wò yìí ó wù wá díẹ̀. ẹ ẹ iná ṣe díẹ̀ nínú kínní. ṣe wù wá díẹ̀ hmm. ṣùgbọ́n náà kó ayọ̀ nílé o hmm. ọlọ́run padà kó yín yọ ẹnìkan sọ pé òun òun lóyún àbí òun <laughs> gbóyún wá. rárá. wọn ò tiẹ̀ <laughs> wọn ò dán wò àbẹ́yìn náà ń fi gẹ̀sẹ́ẹ̀tì sí. ẹnu ọlọ́run ò jẹ́. ara <laughs> lẹ́yìn ìgbà tẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní for trumpet ní nineteen bùlẹ̀dẹ́. ah a fún ta fi kọ parí iléèwé polytechnic ti Ìbàdàn. ẹ lọ léwe poli Ìbàdàn. Ah, ah. kí lẹ kọ́ ń bẹ̀. business administration management. ẹ ẹ yóò tiẹ̀ ti rí nígbà tí àti ìdẹ́rẹ̀ ẹ yóò ti rí torí lọ́wọ́ tẹ́ ẹ wà yìí ẹ ń fọn ti bí ẹ tún ń fọn nǹkan míì ẹ lọ bí ẹ̀yin lẹ́lọ̀ ọ̀hún ẹ̀yin ó ti mọ̀ pé business ni ọ̀ràn yín ọ̀jọ́ mọ́nà orin nígbà tẹ́ wà ń léwe mm. ẹ tẹ̀ ẹ wájú. ẹ gbà táwọn parí ń bẹ̀ yẹn àti ẹ̀ lọ́kàn pé a máa padà fi ilé náà sínú kàríà. Eh, nǹkan tójú wa ń wo náà nípa ah, I want to be a CBN governor. Hey, hey, bank manager. Torí ọlọ́run. Ẹbí bẹ́ẹ̀ yẹn. Hey, hey, kẹ́ máa di káká bí <laughs> òkúta ní tálákà mosquito. Ká máa fún mọ́. Bẹ́ẹ̀ ní fààyè ti bí ilẹ̀ ara. A fún díẹ̀ náà. Eh, Kó wá tó dipa tuntun ní admission sí yunifásitì. Hmm. Ibẹ̀ yẹn wà ní saxophone ti wọlé. Hmm. gbà tó dẹ̀ ti wọlé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. báwo lẹ ṣe kọ báwo lẹ ṣe ráyè kọ àbí. Ah, kí Ọlọ́run dẹlẹ̀ fún Bùràkúnlé ìgbà yẹn ó ní ẹ̀gbọ́n kan tí máa rí tó máa ń fún torí pé gbogbo bọ́tìn pọ̀ lára ẹ̀ gbogbo àwọn nǹkan hmm. tẹ̀ pọ̀ lára ẹ̀ ó máa ń ba hmm. ẹ̀mí lẹ́rù tẹ́lẹ̀ pé. ẹ ń bè mí náà lẹ́rù ayé. ṣé mo lè mọ ṣá ẹ̀gbọ́n ẹ̀ ló o máa mọ̀ ó wá kọ́ mi díẹ̀ ó kọ́ mi ní fún bí ọ̀sẹ̀ kan bọ̀ nǹkan tí mo ti mọ̀ lórí trumpet tẹ́lẹ̀ mo wá láti dà sí orí ẹ̀ ọlọ́run dẹ̀ ń kọ́ wa sí i. tọ ọlọ́run náà máa ń fún un ṣáṣọ. Ah, ó fún nínú bíbélì o ó ló ní ká máa fún ìpè. ká fún ìpè ìpè sì rèé lóòótọ́ mm. torí èèyàn gbọ́dọ̀ fún kinní kan mm. kí yàtọ̀ tí ń bẹ láàrin trumpet àti saxophone. ẹ kò rí lì sí ìyàtọ̀ ìyàtọ̀ tó kọ̀ wọ́n bẹ́ẹ̀ ni pé eléyìí mm. gbogbo ara ni kí ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe ń burú ní kọ́kọ́rọ́ tó pọ̀ tó pọ̀ eléyìí kò gba agbára trumpet gba agbára. ìyẹn ni pé èmi rò pé eléyìí lágbára ju. no eléyìí trumpet lágbára ju eléyìí lọ. tá a bá fẹ́ kọ́ ọmọ ó kọ́ ọ kọ́kọ́ eléyìí àti kọ́kọ́ trumpet èwo ni ó kọ́kọ́ mọ̀ jù. kókọ́ tó bá kọ́ méjèèjì hmm. ó máa mọ ó máa mọ ilé torí hmm. eléyìí ó rọrùn láti fún hmm. bọ̀ kò rọrùn láti tẹ̀ ṣùgbọ́n yẹn ó le láti fún bó rọrùn láti tẹ̀. láti tẹ̀ hmm, gbà fún múrí ni gbà fún gbàdà ah, ọlágbára ń gbà náà ní 1998 ni mo ti gbọ́ mi ti gbọ́dún mi ọdún tẹ́ ẹ wọ fásitì tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní fọn kínní ṣé àìsíṣẹ́ àbí ẹ̀kan wò pé kẹ̀kan máa fọ́n for eh, fun. mo mọ̀ wípé ọjọ́ iwájú wà fún fèrè oh, so mo dẹ̀ rí opportunity àti fún ní varsity nílé ìwé gíga so mo dẹ̀ kúkú gbé ọlọ́run dẹ̀ ti wà lẹ́yìn pé tẹ̀síwájú. Hmm. lọ́wọ́ báyìí ní ìsinyìí ẹ máa ń fún kí ṣé ẹ kàn máa ń fún nílé ni àbí ẹ kàn máa ń bóyá ní ṣọ́ọ̀ṣì ẹ ti ń fún àbí ẹ fi ṣiṣẹ́ ẹ sọ ọ́ di iṣẹ́ gidi lẹ́yìn pé àwọn èèyàn máa ń pè nítorí ẹ̀. wọ́n máa ń pè wá lórí ẹ̀ o bọ̀ ní ìbẹ̀rẹ̀ mi ò ní máìndì pé mo fẹ́ fi ṣiṣẹ́ ṣe hmm mo kàn mm. wọ́n pé màá máa fún nínú lẹ́ǹkùlé ilé wa àti ní ṣọ́ọ̀ṣì wa bá a ṣe dèrò àgbáyà kò yé wa o. kò yé yín ẹja wò báyìí ẹ ti bẹ̀rẹ̀ sí ní fún kínní tí gbogbo ayé ti ń rí yín tí wọ́n ti ń pè yín lọ́tún lọ́sì yóò tó bí ọdún mélòó. ah ìyẹn á ti tọ́dún mẹ́wàá o. Ah, ah, ọdún mẹ́wàá ẹ sì máa ń lọ káàkiri káàkiri kì í ṣàbújá nìkan. rárá o ẹ ti kúrò lábújá yìí. dáadáa a ti kúrò nàìjíríà gan. ẹ má bínú ẹ kúrò lórílẹ̀‐èdè nàìjíríà ẹ kí ni mo wá ń ti torí ọlọ́run fèrè gbé kí ni mo wá ń ti ẹ ẹ wọ́n fẹ́ máa fún fèrè báyìí ní ìsìnkú mi ní òkú nàìjíríà torí ọlọ́run fèrè gbé yín kúrò nàìjíríà. bẹ́ẹ̀ni sá. sáwọn tí ń bẹ lọ́wọ́ ọmọ ọ̀fọ̀n ni tó fi jẹ́ pẹ́yìn ni. ẹ mọ̀ pé ibi tó rí ń gbé ni lọ hmm. kẹsẹ̀ máa sìn ni. Hmm, hmm, ọ̀dà ẹ̀jẹ̀ á wò báyìí ẹ mọ̀ ń jáde lọ lọ́tún lọ́sìn ẹ mọ̀ káwọn obìnrin sì rèé kò easy ọkọ èèyàn jáde ẹ̀yin lẹ́sìngbọ̀n lẹ̀bí nǹkan ẹ dúdú gbogbo ẹ̀ wà papọ̀ àtiwájú àtẹ̀yìn ó kún dáadáa ọmọ òsì ní ojú òní kọ́ má ṣe bóun níyàwó yín ṣe ń kó wọn kó wọn jowú ẹ má parí wọn kó wọn máa jowú àwọn bóun náà ṣe ń kó. ní ìbẹ̀rẹ̀ mhm. àjọ máa ń jáde nígbà tí mo kọ́kọ́ máa ń jáde àjọ máa ń jáde ah, ah. ẹ máa mú ọ lọ kí wọ́n mọ̀ sí tiwọn. ó máa ń kọrin. ìyàwó yìí ń kọrin. tó máa ń kọrin. ọkọ máa odó lọ ojú rí tó o hmm. ọmọbìnrin á fẹ́ wá o tó bá ti ní ọ̀gá nídìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí hmm. màá dẹ̀ náwó sí ìyàwó mi kẹ́ lọ gbà lọ́wọ́ ìyàwó mi tíyàwó mi bá ti fún yín Mm-hmm. kò sáyé ewu o. èyí ò lẹ́yìn fi ń gbara yín lẹ̀ mm. ẹ̀yin kan lo mechanical mechanical engineering preset lẹ́ fi ń gbara yín lẹ̀. tó bá ti fún yín. àwọn òde ni fún wọn mọ́mì kí ló dé ẹ fún wọn náà ah. nǹkan ẹni èdè méjì kí ló bì. <laughs> òrìṣà jẹ́ pé méjì kò dénú. kò dénú ah ẹ má ẹ ẹsikisi ẹsikisi ma <laughs> ọwọ́ mi rè lókè torí ọlọ ah, dókítà wà mí ní ẹyẹ ara <laughs> ìwọ̀n bẹ́ẹ̀ gbà pé lẹ́yìn ètò yìí <laughs> ọ̀dà ẹ olúfẹ́mi sars kó tó di pa bẹ̀rẹ̀ sí ní fún fèrè yìí tẹ́ bẹ̀rẹ̀ tá a dára gidigidi ẹ sọ kínní kan jọ́ kan pé ọmọ yín kan ó ń fún fèrè yìí. bẹ́ẹ̀ ah, àkọ́bí mi ọkùnrin kan ṣoṣo tí mo bí hmm. ah, ó ti lọ jù èmi gan lọ ó fún. ẹ fi lé e lọ́wọ́ ni àkókò wù ú. ọlọ́run ni pé òun náà fún yín. àdẹ̀gbélé lọ́wọ́. ẹgbélé lọ́wọ́ ẹ má bínú nígbà táyì ń kọ́ kínní ṣé ẹ ẹ níṣẹ́ gbà náà nígbà tí àbí ní gan ṣe rò wípé bí alágbe ah. ṣé kò síṣẹ́ mi lẹ́yìn ṣe yàtọ̀ sí. lágbára ọlọ́run ọ̀gá lèmi náà níṣẹ́ ìjọba o ẹ níṣẹ́ míì. mo níṣẹ́. Ah. ẹ sì tún fún fèrè ẹ ń sọ pé wọ́n máa ń gbé fáìlì tẹ̀lé yín lẹ́yìn ni wọ́n ò lè ti rá ẹ ń bàtà ẹni tó bá gbé fáìlì tẹ̀lé tó máa ń gbé fáìlì tẹ̀lé yín tó bá gbé yín pé wá fún fèrè fún ẹ wọ́n ò lè ti rí ẹ lọ. a lọ ṣe olúwa là ń ṣe. wọ́n bá yẹ pé bẹ́ẹ̀dẹ̀ nìkan tó fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀. a lọ. Ah, ah, ẹni tí ń gbé fáìlì tẹ̀lé yín lọ́fíìsì. nfa kó ṣàgbálẹ̀ ẹ rà á lọ yóò mọ̀ máa rí yín ìkan náà ni gbogbo wa lójú olúwa. ojú olúwa kọ́ lè lè ojú ìyẹn là ń sọ torí ọlọ́ <laughs> ah, ẹ bẹ́ẹ̀ bá wá dé ọ́fíìsì padà jọ jọ mọ́ndé nǹkan. a tún padà sí pòsíṣàn náà ni. òun ti jọ ọ̀gá ńjọ kan hmm. ẹ̀yin padà sọ́gà yín. báyé ṣe ń lọ náà nìyẹn. Ah, ọ̀dà ọ̀dà ọ̀làgbára ẹ jẹ́ àṣẹ báyìí nítorí àkókò wa àwọn tí wọ́n fẹ́ kọ́ irú nǹkan yìí ṣé ẹ rò pé èèyàn lè jókòó tì wípé fèrè mo fẹ́ máa fọn jẹun tí ò ní sin nǹkan mi. ah wọ́n fọn jẹun o wọ́n fọn jẹun o. kí lè yóò ṣe. ìyẹn akọ náà ni adẹ̀fọ́ náà lọ́lọ́run lọ́wọ́. ẹ̀ẹ́ lọ́ba tán. Mhm. akọ afojú sí a fi lọ́lọ́run lọ́wọ́ tọ́lọ́ bá pè lọ́nà ẹ̀ á jẹun á fi kọ́lé gan á fi délùú ọba. ẹ̀ẹ́ ní fèrè yes ẹ kò sì ju báyìí náà lọ ìwé ah, ìgbọ̀n bí. kò ju báyìí náà lọ bọ̀ atátó yọ̀ọ̀dùn ni. àmọ́ ní tiyín irú iṣẹ́ wo gan-an lè lè fi fèrè yìí ṣe irú àwọn orin wo lè lè fi kọ irú àwọn. kò sórin tá a lè kọ o ṣùgbọ́n ní agbo ìgbàgbọ́. lẹ́yìn tí ń kọ tiyín. bẹ́ẹ̀ ni. nìkan. agbo ìgbàgbọ́. tí máa pè yín sí lágbo lágbo ní ìsìn kan ah tólú ò bá ti ní ká lọ àní lọ. olúwa lágbolágbo ṣe bí ẹ ti gbàṣẹ ìrànṣẹ́ ẹ ti gbàṣẹ olúwa ẹ ti gbàṣẹ ìrànṣẹ́ ni lórí kò jẹ lóluwa lóluwa lóluwa ṣé ìyàwó yín gan ṣé kì í ṣe pé nígbà tó bá fẹ́ ṣé ẹ̀yin àti ìyàwó tí ìyàwó bá yọ ọlẹ́yà wáyé sọ pé bóyá ká kọ́kọ́ béèrè lọ́wọ́ olúwa. ohun gbogbo nìgbà àti àkókò wà fún. ẹ ẹ ẹ máa ń béèrè lọ́wọ́ olúwa náà tí mọ́mì bá sọ pé ó yá mrs kílẹ̀ kò wọ́n lẹ́ẹ̀kan. mrs olúwaṣọ̀nà. ẹ mrs olúwaṣọ̀nà láàrin èmi àti láàrin èmi àti <laughs> mo ọ̀pẹ́ èmi ń parọ́ ṣé wọn àwọn sọ pé olúwa <laughs> ẹja fọ̀nà wa lólúwa lọ́wọ́ náà gàtẹ́. <laughs> ṣé wọn àwọn ẹja fọ̀nà wa lólúwa lọ́wọ́ náà báyìí ẹ̀yin náà sọ̀rọ̀ ṣé ẹ máa ń sọ pé ẹja fọ̀nà wa lólúwa lọ́wọ́ mọ́mì ká tó bẹ̀rẹ̀ kínní. kò yé mi o mi ò tún sí ní yé yín ebe ilẹ̀ níyàwó yín. Ah. bólúwa bá ti wí. dókítà Ọlámídé Ọlọ́run ọ̀dà ẹja bẹ̀rẹ̀ ní Rabaji gan kí ni àpẹẹrẹ tẹ́ rò pé èèyàn lè fi lélẹ̀ láti pàṣẹ fèrè yìí ní fífún irú ọmọ yín tó ń fún ọ nísìnyí kí ni ẹ wò pé ó jẹ́ àfojúsùn yín lórí ẹ̀ nípa ah. fèrè fífún. mo fẹ́ kó lọ jù mí lọ ni o kó lọ jù mí lọ dáadáa kán gbọ́ ju èmi lọ. kán gbọ́ ju yín lọ wọ́n ti wọlé iléèwé báyìí ah, ìbá sì ká bá tiẹ̀ lé ká lè gbọ́ ẹ̀yìn àtọ́mọ́ lọ́dọ̀ kan àní ká tiẹ̀ jọ kẹjọ wá figagbága káwọ bí ó ti rí. Ah, ọ̀gá mi ni ọjọ́ tó ọjọ́ tí a máa a máa ṣe ìjà jíròrò lórí ẹ̀. ẹja jíròrò. a máa jíròrò lórí ẹ̀ a máa wá. ẹja jíròrò. ọ̀gá mi ni o. ọ̀gá yín ni ọ̀gá mi. a mọ̀ lọ́jọ́ yẹn. ọ̀gá mi. a mọ̀ lọ́jọ́ náà ṣé àwọn náà òun náà ní tiwọn àbí tọ̀dọ̀ yín ni wọ́n gbé káàkiri. ó ní titi ẹ̀. ẹ̀yin lè rà á fún. Ah, ó rà fún rẹ̀. Ah, ah. ọmọ ọdún mélòó ni títí ra fèrè yìí fún ni báyìí. ọmọ ọdún lọ́ra fèrè yìí fún ẹ èló ni ó fèrè yìí. eléyìí tóun lò fẹ́ẹ̀ tó one million. ti iye tí wọ́n ń ta fèrè ilé àbí mọ́tò. ẹ fèrè. wọ́n kílẹ̀ pé. ẹ one million. ẹ má ṣeré kéré náà ẹ má má ẹ má má ẹ mi ò láìkí ẹ olúfẹ́mi sàmì láìkí ẹ má má ẹ má má dárò nù sí mi lọ́kàn fèrè yìí ni mò ń sọ mi ọ̀sán fèrè mi. ẹ wọ́n ní one million gbọ́tẹ́ bá fẹ́ rọ lọ́ndẹ̀ tàzán wà o bí ọwọ́ èkúté bá ṣe mọ ló ṣe máa fi ń rédà lórí kọ́ o. eléyìí tí ń bẹ lọ́wọ́ yín yóò tó èlò wéyàn. eléyìí tó five hundred. thousand àbí five hundred naira. thousand ni. torílẹ̀-èdè wa nàìjíríà. bẹ́ẹ̀ ni sà. ọmọ yín wá ra eléyìí tí owó rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ wá lóun ló rà lọ́nà wo bó ló ṣe rà. ẹ mọ̀ tó bá ti lọ kọrin àwọn àgbàlagbà máa kọ́ ah, ọmọ kékeré yìí kí ni ẹ jẹ ẹlòmíì máa fún ní gbàgbà káàdẹ̀ kí náwó ẹ̀ káà náwó ẹ̀. àmọ́ nígbà tí máa ń lọ tọ̀dọ̀ yín ni máa ń gbé lọ. ẹ ẹ tọ̀dọ̀ mi ló máa ń gbé lọ bẹ̀rẹ̀. ẹ wà kí n gba commission. no a lè gbà iṣẹ́ ọba ló iṣẹ́ ọba ló fi ẹran ọba ló fi ṣu ọba jẹ. ló fi ṣu ọba jẹ ẹ wá máa ń bá ẹ máa bá a pamọ́. ẹ máa bá a sí báǹkì ẹ títí tó fi wá tó pé ó yá ìwọ náà gbà. Eh, eh, ìyẹn ni wípé ó ní ẹ̀kọ́ kan tẹ́ ẹ lè kọ́ àwọn òbí látàgbọ̀n ọbẹ̀ yẹn bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ àwọn òbí lẹ́kọ̀ọ́. Eh, tá bá ti rí i pé ọmọ wa ní tálẹ́ǹtì kan àbó mi ẹ jẹ́ ká tètè jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ hmm. kò kí ń ṣe ìwé kò ń ṣe ẹ̀kọ́ ìwé nìkan o hmm. gbà tí mo rí nínú ẹ̀ pé ọmọ ẹ̀ fẹ́ mú ọwọ́ kínní mo dẹ̀ rí pé ó ti fẹ́ máa tó bá ń kọrin gbà yóò máa ń kọ àwọn orin disco ló hmm. láì kó máa kà àwọn orin disco kó tó bẹ̀rẹ̀ mọ́ ah mi fẹ́ kó mú disco hmm. wàá mú kó wàá mú fèrè kí wọn náà lè yin olúwa. Hmm. ẹ wá kọ. bẹ́ẹ̀ni ọlọ́run ni ká kọ. ọlọ́run tó ní kẹ́ ẹ kọ. bẹ́ẹ̀ni. olúwa ọlọ́run àwọn dáàdi wa àdẹ̀wọ̀ ọlọ́run táwọn dáàdi wa sì ní kọ́lọ́run ọ̀sánú. <laughs> ọ̀dà ẹja bẹ̀rẹ̀ ní bàbá àjì gan kí òbí ohun tí wọ́n bá ti rí pọ́mọ wọn fẹ́ràn jù. kan lọ kan fún kan fún wá gáìdì ẹ. Hmm. kan sì máa fi lẹ̀ ta ni mánéjà mọ yín. ìyẹ́ obìnrin ni wọn eh, mọ́mì wọn ni wọ́n níjà àwọn ni wọ́n jọ máa ń jáde ẹ̀yin ìráyè bá wọn jáde ẹ̀yin máa ń jáde tí yín lọ ni. mi ń jáde tèmi lọ́tọ̀. lọ́tọ̀ àwọn ń jáde tiwọn lọ́tọ̀ band band band hmm. oníkálukú band tiẹ̀ eh. tẹ́ bá wá band wọlé tán. ìjọba àdàlẹ́ a máa jíròrò pé bóò ni band ti ń ṣe tọ̀dọ̀ tiẹ̀ o. ẹ eh, ọ̀dà eh, dókítà ọ̀làmídé báyìí ní ìsìn tóun náà ti ń band lábù tí ó ti wà lábùjá tẹ́ ẹ̀ ti band ẹ̀yin àti ìyàwó yín nìkan lẹ̀ band gbogbo àtọmọ yín bó láti àṣì wa. ẹ jẹ́ ká gbé síwájú olúwa. Ah, olúwa olúwa iwájú rẹ̀ ni gbogbo ẹ̀ ẹ dákun kí ni mọ́tò tí lọ́dún yìí because mọ́tò ọdún yìí báyìí ní ìsinyìí táwọn láwọn kan no grieve anybody ni mm, kí ni mọ́tò tí lọ́dún yìí báyìí. àlùyọ. àlùyọ àbí mo tiẹ̀ ti wò pé ẹ sọ pé bẹ́ẹ̀ ká gbé síwájú olúwa. <laughs> àlùyọ ni. ẹ̀yin òbí ẹ lágbára ọlọ́run ọlọ́run ó fún wa láǹfààní láti lè dájú pé a gbé orúkọ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Emmanuel olúwa wà pẹ̀lú wa. bẹ́ẹ̀. Hmm. a gbé emmanuel àti bàbá rẹ̀ ìyá rẹ̀ náà ti ah ṣé mọ́mí wọn máa lọ bí sọ. ààrẹ níwẹ̀ tó bá ti wà yẹ́ ẹ̀ máa wà. ẹ̀ẹ́ lábá tán mọ́mí wọn náà wà bó ti ẹ̀yẹ pé mọ́mí wọn àwọn lè má jọ àwọn gbà tí bá ti ń tí bá ti ń fọn kínní o mọ́mí wọn wà wá sẹ́yìn rẹ̀ pé erin rèé o <laughs> a gbìmọ̀ wa ah, ẹ má wọrí ẹ rí bàbá àtọmọ ẹni tó bá wá jáwé olúborí. àwọn ló tẹ̀ máa jáwé olúborí. ìrọ̀ ẹ ẹ ẹ kàkà kọ́mọdé familáyò ẹ wà ní fòjòrò bẹ. kò kí n ṣe bí ọmọ inú ilé ìgbàgbọ́ ó gbọ́dọ̀ jù mí. ó gbọ́dọ̀ jù yín ọ̀dà ẹja bẹ̀rẹ̀ báyìí kábẹ̀rẹ̀ orin àwọn èèyàn tiẹ̀ ti ń pè ẹ̀yin tẹ̀ ń pè wọ́n ẹ má ti pè mí o èmi lẹ̀ ń pè kò sì sáyè láti gbé ìpè mi ní ìsìn ẹni tó bá wá fẹ́ pè ẹ pè sórí nọ́mbà tí a fi léde lóhunkóhun tó bá wù yìí tẹ́ fẹ́ béèrè ẹ pè ṣé ẹ lè kọ́ èèyàn ní. Ah, bẹ́ẹ̀ àyè wà láti kọ́ yan ẹni tí ó bá wá sí làbújá tó fẹ́ kọ́ so ṣe é ṣe láti kọ́ yan. bẹ́ẹ̀ ni a lè kọ́ra wa látòrí ayélujára. Hmm. whatsapp call. bẹ́ẹ̀ ni video call. Eh, video call ló bá tán ìsọkò ṣúgà jà hmm. ẹ jẹ́ báyìí àkókò ti lọ ah okùn ogún ìṣẹ́jú tá a lò lórí ètò yìí láàrin ìṣẹ́jú mẹ́wàá a fẹ́ yin ọlọ́run a fi ìṣẹ́jú mẹ́ta àkọ́kọ́ yìn á lò òkè á padà á tún wá yìn ọlọ́run tí ẹ sọ pé òun lẹ̀ yìn o gbogbo orin tó bá wù yín ni ẹ kọ àmọ́ ẹ lè kọ tínrín tanran tanran tínrín ẹ sọ pé kì í kọ rẹ ẹ ní ìsìn ẹ sọ pé ká béèrè lọ́wọ́ olúwa ní ìsìn. ẹ jẹ́ béèrè lọ́wọ́ olúwa. olúwa ṣé kí wọ́n kọ tínrín tanran hmm. <laughs> <laughs> ọ̀rọ̀ ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ rà bá yàn káwọn ohun tí èmi lè má gbọ́ dáadáa àbọ̀ ọlájùmọ̀kẹ́ ọmọ ọgbọ́n ti <laughs> ẹjẹ́ abẹ́rẹ́ báyìí. Mm. ká sọ ọ́ di pé ká wá fi bíìtì sí ó yá ó wáyé fún mi lò. ó wáyé fún mi lò. ṣe para para but nǹkan ẹyọ kan tí ó yà mí lẹ́nu pé how do you you know vitun where your where your hand will be ibi tí ọwọ́ yín máa wà ẹ ẹ wò bẹ̀ ọ̀tọ̀ níbi tẹ̀wọ̀n ẹ̀kan ẹ̀kan ṣáàṣì báyìí ẹ̀kan ṣáàṣì báyìí ọwọ́ yín sì ń lọ gbogbo ẹ̀ ó sì ń mọ́ra how. kíkọ́ ni mímọ̀. ẹ̀ẹ́ títí èmi náà bá kọ́ ọ mo ṣe mọ̀ báyìí. Ah, ẹ tẹ bá kọ ẹ máa mọ̀. tọkọ lẹ́nu bá gbéwèé. ẹ̀ẹ́ ohun gbogbo làyè àtàkókò wà fún. Hmm, hmm. torí mo ń wò pé bẹ́ẹ̀ ṣe ẹ wò ó ìgbà yẹn ìgbà yẹn tún lè di bílẹ̀ tún ṣe wáyé wọn kà ah, ṣe àbí wọn ó ní bá ṣe máa ń kọ yín báwọn kan ṣe máa ń gbé wá tó ń. olúwa ni. olúwa ni olúwa ni ká béèrè lọ́wọ́ olúwa. ẹ béèrè lọ́wọ́ olúwa. <laughs> ẹ wọ ẹjẹ dẹkẹlẹ láti padà dé wà fún yín láǹfààní láti pè wọlé ẹ àtúnlọ ẹ àlọ rantú ní kíni àlọ rantú rantú táwa lọ lóníṣẹ̀lẹ̀ ń kẹjọ a lọ sàn ní àdè a lọ òbí nìkìnrin a wà lọ tọ́pẹ́ àlàbí a wà wà láṣeyọrí a wọ̀ láre tẹríba a ṣe yàyàyàyàyà ọlọ́ọ̀ni kìí ṣèyàn táwọn bá kú òun bẹ́ẹ̀ a wà wọ ọ̀dọ̀ àwọn kérúwà àti sẹ́ráfù níbi tí a ti na gbogbo ẹ̀wọ̀n a bá bẹ̀rẹ̀ sọ́jú. iṣẹ́ ló ń ṣe múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrìnrìn. ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá létò ratata tọmọdé ń bọ̀ ṣọwọ́ ń yá létò ratata tọgbàlagbà ń bọ̀. àwa ń gbádùn ètò yìí o à ń gbádùn ètò yìí o ṣọwọ́ ń yá ti dé jagun labi wọ̀lú alára àgbà yìí dá ti dé ogun leke sàmọ̀ ọmọráyé lógún ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìyílẹ̀ dógún. jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó ní mi jọjọ ní tótótó. iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga tó ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún ah, ah, ah. onímọ̀ àdùn ó tiẹ̀ ti ń dùn gbọ́ngbọ́n ti ń kàn sí i ẹ wá jẹ́ ṣe é báyìí ẹ jẹ́ kí n fún ẹ̀yin ará ilé láǹfààní hmm. ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní láti pè wọlé nọ́mbà tẹ́ ẹ pè wọlé sí yóò máa lọ ní ojú móhùnmáwòrán yín hmm. nọ́mbà tẹ́ ẹ pè wọlé sí yóò máa lọ ní ojú móhùnmáwòrán yín tẹ́ ẹ bá ti wá pè ẹ̀ ń tá a ṣe rèé ẹ̀ bẹ́ẹ̀ bá ti pè wọ́n fún yín lórin kan mm. ẹ sọ ẹ lè sọ orin tó bá wù yín pé orin tí mo fẹ́ kí wọ́n kọ fún mi rèé o wọ́n àbá yín fi fèrè kọ́ ẹyọ kan ni o ẹ mọ́ béèrè méjì <laughs> ẹ máa ń béèrè méjì o ẹ sì máa pè nọ́mbà tèmi nọ́mbà tí ń lọ lójú móhùnmáwòrán yìí hùn iná ní kẹ́ ṣe bẹ́ẹ̀ kí ẹ pè sí tọ́lọ́n bá fún yín láǹfààní láti wọlé tẹ́ bá ti pè ẹ dákọ yín àti ibi tẹ́ ẹ ti ń gbé ẹ sì dájú pé ẹ sún kù níbi móhùnmáwòrán yín ẹ wá béèrè orin kan ẹ wá kun ẹ kọrin yìí fún mi n ó sì bẹ́ẹ̀ wọ́n kọ fún yín àmọ́ tó bá yẹ káwa ti wà nínú rem nígbà tí ẹ fi pè tí mi wàá gbé pè yín <laughs> kọlọ́wọ́ dákun kọ́ sàánà tí mi gbé ìpè yín tó àti wípé tẹ́ ẹ bá ní ohun míì ẹ̀yin náà wò pé ó níṣẹ́ tẹ̀ ń ṣe tẹ́ wò pé ẹ fẹ́ fi lọ́mọ lọ́wọ́ tàbí tọ́mọ yín ṣe bẹ́ẹ̀ tí ó ń gbìyànjú láti mọ̀ kí lè rí sí ti ọ̀gbẹ́ni olúfẹ́mi sachs tí wọ́n ti fi ṣe wọn lé ọmọ wọn emmanuel wọ́n ti fi lé e lọ́wọ́ ọlọ́run má jàre bí o ti dá bàbá wa lọ ṣe bẹ́ẹ̀ bàbá wa ní ah wo mo fi sẹ́yìn ilẹ̀ lónìí ẹnìkan ti wà tí ó máa ṣe bẹ́ẹ̀ tí ó máa gbé ògo ìdílé wọn tí ó máa gbé e lọ nípa fífún fèrè eléyìí tí wọ́n fi ń yin ọlọ́run ọba àwọn ọba ibi náà bá ti téèyàn náà bá tún wá wò pé ẹ fẹ́ gbé ọ̀nà yín gbà ẹ jẹ́ kó jẹ́ kódà kéèyàn fẹ́ kọ orin tàkasúfè níbi tá a wà yìí ó lọ́nà téèyàn ó fi kọ́ tí ó fi bá àgbà mu tí ó gbà yé mu tí ò ní kọ ìkọkúkọ kó tó di wípé a tẹ̀ wájú nínú orin wa yàtọ̀ sí wípé orin àbí chọ́ọ̀chì ìbí nǹkan kan lẹ̀ mọ́ lọ tí wọ́n bá pè yín báyìí yóò tó bí èlò tí wọ́n sọ pé ah ẹ bá ti pè mí iye tá à ń gbà rèé Ah. Ah, Akínlé ń dá ilé yàn hmm. Akínlé dá ilé yàn a ti dá ilé yàn à hmm. ń dá ilé yàn hmm. ṣùgbọ́n a máa jẹ́ kó mọ̀ pé ṣe wá dáadáa o. tẹ bá sì lọ ẹ̀yin nìkan lè mọ dá lọ. àánú ah, rárá o mo láwọn ìsọmọgbè. E kí àwọn mọ̀ sí àwọn mọ̀ sáwó. àwọn tó ń lùlù àtàwọn tó ń bá tó ń ṣe elégbè. àwọn tí ń ṣe elégbè òun kí ni e-, eléyìí làwọn ò mú ni àbí. orin ohun ni. tẹ́yìn bá ti ń fi fèrè kọ́ àwọn máa fi ohùn gbé. bẹ́ẹ̀ ni. bí mo ṣe ń ṣe ní ìsìn. bẹ́ẹ̀ ni sà. ìyẹn ni pé ẹ ní báǹdì nù. bẹ́ẹ̀ ni sà. Ah, ìyẹn ni pé bọ́wá jẹ́ pé bíi surprise package lẹ́bà ọlọ́wà lọ sí tí ẹ bá ní kẹ́ẹ̀kọ́ orin tàkasúfè bó ni ó ti rí ara yín. ẹ kò báwo ló ṣe fẹ́ rí lára akọ náà ni. Hmm, hmm, ẹ kì í kọ́kọ́ béèrè lọ́wọ́ olúwa. <laughs> ẹ ẹ ń tẹ́lẹ̀ àgọ́lọ́wọ́ dá kankan sànú ẹ yá ṣe ká tẹ̀ wájú ẹ wo ẹ má bínú ẹ bí ó ṣe rí látọ̀dọ̀ yín ni òkè sọ̀dọ̀ wa níbí àtọ̀dọ̀ yín náà ni ó ti ń rí bó ṣe rí nǹkan aláì kìí ṣàtọ̀dọ̀ wa mo ti wojú rẹ̀ kìí ṣàtọ̀dọ̀ wa ẹ má bínú ẹ má gbìyànjú ẹ̀ sí ẹ má gbìyànjú ẹ̀ sí. ọ̀dà ẹja bẹ̀rẹ̀ round two round two yìí jọ̀lọ́ wọ́n mọ̀ pé ẹ̀wọ̀n sọ pé tí òǹdó bá sọ pé àgbo jọ̀lọ́ ẹ ti mọ̀ pé àgbo patínù hmm. ọlájúmọ̀kẹ́ yóò sì dìde yóò jó ọyá kò tẹ̀ kúkú wá ná mi ló ẹ̀yẹn máa ẹ̀yẹn máa kọ yọ̀ wà ná èmi ní owó alájùmọ̀kẹ́ account number mi ẹ̀ mò ń lo ó pè náà ọmọ nọ́mbà mi lórí eight <laughs> eight zero three four eight six five three four two nọ́mbà mi ni ọmọ lórí ó ní sórí búlá ilé ayé ayé rẹ oníbàjẹ́ tí wọ́n má fi owó bá mi ṣeré torí ọlọ́run yín fi jíṣẹ́ mo lè má fi jíṣẹ́ pé bọ̀ yín fi jíṣẹ́ ẹja bẹ̀rẹ̀ jọ̀lọ́ ní ìsìn ibi tá a sì ti fẹ́ bẹ̀rẹ̀ yìí kó tó di pé bẹ̀rẹ̀ mo fẹ́ kẹ́ ẹ gbà àwọn aráalé nímọ̀ràn nípa àwọn tí wọ́n bá fẹ́ yan iṣẹ́ kan láàyò kí ni àwọn nǹkan tí wọn ò fi ojú rí torí ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ ó dàbẹ̀ ni pé bẹ́ẹ̀ ń ṣe bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe ń dùn lọ dùn lọ lọ so ẹ lè má ní ọ̀dà ẹ gbà wọn ara lé nímọ̀ràn. ẹ̀yin èèyàn mi ń lé tẹ́ bá tó bá ní iṣẹ́ kan tí ó ti wà lọ́kàn àyà yín tẹ́ fẹ́ ṣe hmm. ẹ kọ́kọ́ gbìyànjú láti gba àdúrà hmm. wọ Ọlọ́run ṣé ọ̀nà mi ni hmm sódà ẹ̀yin oníṣiṣẹ́ oníṣẹ́ hmm. tẹ bá ti gbàdúrà tí ó bá free fún yín láti ṣe ẹ tẹ̀síwájú ìdojúkọ lè wà o hmm. ó lè wà o ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá a bá ti bi olúwa tán náà ah, ìdojúkọ wa ó máa ó máa wà láti béèrè lọ́wọ́ olúwa ó máa wà èèyàn ah, ah. á gbàgbé lèbù lẹ́yìn tá a ti béèrè lọ́wọ́ olúwa ó máa tún gbàgbé lèbù ok ẹ tẹ̀wájú. so tí ìdojúkọ bá wà ẹ tẹ̀síwájú kẹ fi wá ní tí ìdojúkọ yẹn ṣe ń wá yẹn ẹ ó máa ń pèèyàn ẹni tí ìjà ọba dé bá ló ń pè rẹ̀ hmm. lọ́kùnrin o hmm. so ìdojúkọ ló máa wá jẹ́ kẹ́ ẹ mọ̀ bóyá ẹ lè dúró hmm. kẹ́ ṣáà tẹ̀síwájú ẹ máa tẹ̀síwájú díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ máa súnmọ́ ìfe. sẹ́yìn ní ìdojúkọ rárá nígbà tó ah, bẹ́ẹ̀ ni o ìdojúkọ tí mo kọ́kọ́ rí làwọn òbí mi o ah, first ìdojúkọ ni. àbí ibo. Ah, ẹ mọ̀ arán ẹ lọ skul kó lọ ṣe dókítọ̀ fèrè ló ń fúnnu lé hmm. iṣẹ́ àgbélókù tó ń ṣe. Hmm. so. sáwọn eh, mọ́mí àti dáàdi yín kàwé ni. Ah, wọ́n kà díẹ̀ wọ́n kà o wọ́n kàwé o. ọmọ ìlú borí gan ni wọn. Eh, bàbá mi jẹ́ ọmọ ìlú ìgbàjọ. ìbò ní bàdúrà. ní ìpínlẹ̀ ọ̀ṣun state. ìyá mi dẹ̀ jẹ́ ọmọ èkìtì. èkìtì kété. Hmm, kí la ó ti ṣe èyí sí eh, o èkìtì kété èkìtì jákèjádò. ìgbádùn olórin yàrá ní olórin hmm. àmọ́ ẹ fi èkìtì wọ́n sẹ́ndì mẹ́sẹ̀gì sí dádì ẹ fi kí ẹ fi yún náà ẹ fi kí mọ́ mi. bó èèyàn máa rí ìdójúkọ kò sí kò sí nǹkan tí wọn lè ṣe láàyè á la iná kọjá. Hmm, ẹ jẹ́ n kọ́kọ́ gbé pè yìí hello. Hmm, ojú òpó òun lórí bẹ́ẹ̀ kì í ṣe dókítà Ọlámídé mo rí i pé ojú òpó òun náà ni ó ń ṣe bẹ́ẹ̀ tí ó lọ tẹ́ bá ti pè tẹ́ bá rá pálá wọlé ẹ béèrè orin ẹ béèrè orin kan wọn kọrin kan fún yín ó ti dájú ojú òpó òun ni kì í ṣe mi o lẹ́yìn tẹ́yẹ ti rí dojúkọ tán ní ìsìn kò sí dojúkọ mọ́ báyìí. ìdojúkọ sì máa ń wà o. àbí ibo. ó sì máa ń wà o ẹ mọ̀ pé nígbà míì kán pé ẹ pé kó wá òṣèré ń bì kan kó ṣe pé gbà yẹn ló wà lẹ́nu iṣẹ́ Hmm. o ò lè fi iṣẹ́ lẹ̀ hmm. gẹ́gẹ́ bí èèyàn tó gbọ́dọ̀ wà sínsẹ́ pẹ̀lú ààrẹ. Hmm. owó yẹn lọ bẹ́ẹ̀ nù ẹ <laughs> ló ẹ káàárọ̀ ẹ káàárọ̀ àárọ̀ yín rèé o ẹ káàárọ̀. ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ètò. yẹ́sì àtàlà máa sọ̀rọ̀ láti gbòòrò. bá a sọ israel adéhùnbílẹ̀ bá sọ̀rọ̀ láti mọ̀rígà. láti ìpínlẹ̀ niger. niger state. ẹ sọ yẹ́sà ẹ béèrè orin kan ẹ jẹ́ wọn kọrin kan fún yín ìró ni oníkan kan fún yín. orin tó bá jọ ọmọ Jésù. orin tó bá jọ ọyà ẹ kọrin kan fún wọn ẹ kọrin kan fún wọn kí wọ́n tó kó mẹ́. Hey. àmì ah, jésù àmì hmm. ah, jésù àmì ah, jésù àmì àmì ẹ ṣeun àdúgbẹ́dúgbẹ́ <laughs> eh, ẹ̀yin náà tún ń pè wọn ẹ̀yin náà ti ń láǹfààní ẹ̀ ń kó ojú òpó òun ó ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń àkókò wa ti lọ sá eh, ó ṣeé ṣe ká má lè gbé pè mọ́ bóyá tá a bá yẹ ọkàn gbèsè ẹ já tètè kọ èkìtì kété kó tó di pa lọ eh, ẹ kí èkìtì ẹ kí èkìtì ẹ kí màmá ẹ kí màmá ẹ fi àfi ti màmá àfi ránṣẹ́ sí bàbá ẹ̀yà ó ní ìyá ni kẹwàá kọ́ bá wà 嗯。 conduct mo ń conductation ah, ó kun ti dáàdì kí akọrin kan fún dáàdì náà ó kun dáàdì ó kun dáàdì dáàdì ẹ̀yin ni ẹ̀ fún báyìí láàrin ìṣẹ́jú àyà. wọn conductation wọn conductira ẹ mi ẹ mi lábẹ́rẹ́ bá máa alẹ́ àtọ́jú òtí mi. ẹ̀yin alẹ́ ṣé o a hmm. máa rí yín bá o. àmì ó kọ yín lẹ́ẹ̀kan sí. olúwafẹ́mi sax lórúkọ. olúwafẹ́mi sax adúpẹ́ pé a pè yín ẹ wá ẹ sì ráyè ọpẹ́ àti emmanuel ah mo fẹ́ rí mánéjà wọn gan. mánéjà wọn gbọ́dọ̀ wà lórí ètò yìí ẹ wò ó ẹ̀yin aráalé olúfẹ́mi sax àwọn náà rèé tí wọ́n fi fèrè tí wọ́n fi ń yan ọlọ́run ntóníkàlù bá ti mọ̀ ẹjọ́ ṣe é kó sì ṣe é ní ìbámu pẹ̀lú ìlànà àti òfin kò sí ohun téèyàn dáwọ́lé tí ò ní yọrí sí rere pẹ̀lú ìgbìyànjú àti àdúrà dókítà ọlámídé àwa náà ò jí láàárọ̀ kan ká débi tá a dé ọlọ́run ló pé ẹ̀ àwọn tí wọ́n mọ̀ ṣe jù wá lọ bọ́lọ́run bá ti wá bùkún wọ má ṣe bẹ́ẹ̀ mọ́ gbéraga má sọ wípé ah mo ti mọ̀ ọ́n ṣe àgbẹ̀ tó bá lọ́kòkó tó yè ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ o eléyìí tó sì lọ tí ó yè ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ tọ́ lóòkọ́ gbogbo àwọn tá a jọ ṣètò lónìí ọlájùmọ̀kẹ́ ń bẹ níbí emmanuel ọbàyẹ̀ ló ń bẹ yẹ agbára azan suleiman àwọn olórí afẹ̀rọ̀yàwòrán tó fi dórí emmanuel solomon káyọ̀dé pàmílẹ́rìn tó fi dórí àwọn tí ń bẹ ní òkè lọ́hùn felix akínjàgúlà tí ó fi dórí ọbáfẹ́mi abidemi thank you very much gbogbo ẹ̀yin tí a jọ ṣètò lónìí tá a jọ kó pọ̀ tó fi dùn ẹ ṣeun mo dúpẹ́ dúpẹ́ títí ọjọ́ mẹ́jọ tá a sì jọ máa pàdé ń tọ́wọ́ yín bá bá múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa rìnrìn. ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá létò ratata tọmọdé ń bọ̀ ṣọwọ́ ń yá létò ratata tọgbàlagbà ń bọ̀ àwa ń gbádùn ètò yìí o à ń gbádùn ètò yìí o Ṣówónyá lẹ́tọ̀ Ṣówónyá ti dé Jagunlabi wọ̀lú alára àgbàyídá ti dé Ògúnléké Sàámọ̀ ọmọráyé lógún Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìyílẹ̀ dógún jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mímì jọjọ ní skunkẹ́lẹ́ tótótó ní mímì jọjọ ní skunkẹ́lẹ́ tótótó.